الله أكبر الله أكبر الله أكبر الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح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 وكان رسول الله صلى الله عليه وسلم يستحثنا على المبادرة والتبكير إلى ما أمرنا به ربنا سبحانه وتعالى كان رسول الله صلى الله عليه وسلم يخبر أصحابه ويعلمهم أمور دينهم ومن ذلك الاختتان وقد استحثنا عليه رسول الله صلى الله عليه وسلم وأكد أمره حتى رأينا من أهل العلم من مال إلى أنه واجب ورأينا منهم من, نال من مال إلى أنه سنة مؤكدة جاء في الصحيح عند الإمام البخاري رحمه الله وإياه قال الإمام البخاري حدثنا علي قال حدثنا سفيان قال الزهري حدثنا سعيد ابن مسيب ابن حزن عن أبي هريرة رضي الله عنه رواية الفطرة خمس أو خمس من الفطرة الختان والاستحداد وتقليم الأظافر ونتف الإبط وتقليم الأظافر وقص الشارب ọ̀pọ̀ni fọ́nà ọba àtúnṣe wa ní mùsùlùmí atọ́rọ àlékún ìkẹ́ ọlọ́run àti gẹ̀rẹ̀ fanabi sallallahu alayhi wa sallam ẹ̀ń tọ́rọ bá láti bàmà jẹ́kẹ̀ fún gbogbo wa wọ́n bá ń sàlékún kí á nàbí àtàwọn alẹ́ rẹ̀ kẹ́ àwọn náà pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ẹ̀yin yẹn sọ̀rọ̀ bá tòótọ́ ahsibukum wallahu hasibukum wala uzaki ala Allahi ahada Allah subhanahu wa ta'ala ó ń pè mí àti ńláṣẹ kábẹ̀rù ẹ̀nu alukur'an láì máa yọ̀nà kọjá pé gbólóǹtọ̀ dáa ni kọ́ máa tẹnu wá jáde ìbẹ̀rù yìí òní ó ṣe okùnfà oríire fún wa láyé àtúnyálùkìyàmá anabi sallallahu alayhi wa sallam kò kúrú ẹnu lórí àlámọ̀rí ẹ̀sìn fún wa bákan náà ntí Allah subhanahu wa ta'ala tó fi ránṣẹ́ sallam nǹkan kan ò lè parẹ́ bí ó ṣe wà ní yóò gbàlì kìámà ẹ̀ ṣe yóò dolóríire ẹ̀ ń bá síbi ntánàbí mú wáyé tó tàn sórí bẹ́ẹ̀ ó dolórí ibú méjì náà nìyẹn fariqun fil jannati wa fariqun fis sa'ir anabi sallallahu alayhi wa sallam ó ń kọ́ lẹ́kọ̀ọ́ àwọn ojúṣe wa sí ọmọ tá a àti síra wa àwa ní ní ìjẹjọ kútúbà náà parí sí orí ọ̀rọ̀ àwọn àlàyé kan tó ní bá ṣe pẹ̀lú àwọn ntí ẹ̀rọ sàlám léèrè nípa ntí àwọn alùjàhílíyà máa ń ṣe àwọn á ní tí fíìlù bá papọ̀ iṣẹ́ mùsùlùmí papọ̀ ọjọ́ irú táǹkì fìdí máa ṣe ṣùgbọ́n àníyàn ó yàtọ̀ kí ni dáṣà fi bani sọ̀rọ̀ lórí eléyìí a sọ̀rọ̀ nípa àtírọ̀ a yìí sọ̀rọ̀ nípa fọ́rọ̀ à ẹ̀rọ táǹkì fìdí máa ń pa fóòsà tọ́ba ti jẹ́ àkọ́bí ìràkúnmí wọn láti lè ba àmà jẹ́ pé gbọmọ tí ó tún máa tinú ẹ̀ jáde kó lè márùn kó lè dáa bákan náà sọ̀rọ̀ ń pa ẹran tí wọ́n máa ń pa láti one to ten rọ́jàb lẹ́nu pé wọ́n yọ rọ́jàb láàrin àwọn oṣù wípé ó tún ní àwọn orí kan nú tó yàtọ̀ sí oṣù míì asọ́tún sàǹsọ̀ lé eléyìí ṣùgbọ́n ń ṣàlàyé àmọ́ lẹ́nìí khutuba yìí wọ́n bẹ̀rẹ̀ lérí ọ̀rọ̀ hadithu tá à ń tu lọ ní ìjẹjọ hadithu Salman ibn Amir abdobi tí ó sọ sàfàm sọ wípé ma'al gulami aqiqatun fa ahriku anhu daman wa amitu anhu al-adha ẹ mú ẹ̀gbin kó àdúrà àwọn àfa ńgbà tí wọ́n ń túmọ̀ ara wọn kẹta mú kú lára ọmọ yìí wọ́n ka àlìkìtánù ma dídábẹ́ fún ọmọ ṣùgbọ́n kútùbà lórí dídábẹ́ yìí àwọn nǹkan tí ó sínú pọ̀ lára rẹ̀ ó ní ìdájọ́ dídábẹ́ fún ọkùnrin kí ń dájọ́ rẹ̀ bákan náà dídábẹ́ fún obìnrin kí ni ìdájọ́ rẹ̀ kí ni ìsìláàmù tọ́lọ́mùsà ìsìláàmù yìí kí ni tọ́lọ́mù ní kọ́ máa fi ṣàlàyé fún wa lórí ọ̀rọ̀ méjèèjì tọ́jọ́ yìí pé gbogbo ohun tí a bá máa gbé káàkiri láyé lẹ́nì ń ti ń bẹ lọ́dọ̀ ànábì lórí jìnnà salawatullahi wa salamu alayhi bákan náà téèyàn bá bá rẹ̀ lágbàlagbà. tọ́wà nù kúfúrú tọ́wà padà gba sílámù ńgbà tí wọ́n gba sílámù sí ó ti ń lọ bí ọmọ seventy years sóònù ó tún dábẹ́ tọ́wà yẹ pé nínú ìran àti àwọn ìdábẹ́ tàbí ẹ̀sìn tí ń ṣe tẹ́lẹ̀ kò fa kò kò kò ní ìbáṣe pẹ̀lú àǹdábẹ́ bákan náà man wulida maktunan ẹni tí wọ́n bá bí tẹ́ pé láti bí wọ́n ṣe bí wọ́n ti dábẹ́ fún bẹ́ẹ̀ kí ń dájọ́ ọrú tiwọn bákan náà tí wọ́n bá bí yàn lẹ́yìn tí wọ́n ti dábẹ́ fún sóní kankankankan tó lè bá ṣe pẹ̀lú gbèsè ayé rẹ̀ pé a ọmọ ẹsẹ̀ dábẹ́ fún látọ̀run ni o sóní kankankan àbí kò ní ǹjẹ́ arínú àwọn ànábì ọlọ́run tọ́jẹ́ wípé wọ́n wá bẹ́ẹ̀ sars rí wọ́n yàn tí pé adi sanni adi tó sì jẹ́ pé wọ́n rábẹ́ fún un. anabi sallallahu alayhi wa sallam nínú hadithi abi hurayra man bukhari ni hadathana ali afaw aliyu ani bani sọ̀rọ̀ wani hadathana sufiyan afa aliyu ni afa sufiyan àwọn gbọ́ ẹgbà wáyé látọ̀dọ̀ wọn qala zuhuri wọ́n ní maamu zuhuri ní haddathana sa'id ibn musayyab afawa sa'id ibn musayyab ó ní haddathana abu hurayra aw an abu hurayra ọ̀rọ̀ tó ń náà fẹ́ sọ àgbègbè látọ̀dọ̀ abu hurayra riwayatan nínú ma hadith tí wọ́n bá lóru sígọ̀ báyìí láti gbàdé ìfì wa àwọn àfáà máa ń pè ní kìnnáyà ankọ́lá rasulillahi ankọ́lá rasulillahi sallallahu alayhi wa sallam aw nahwu dhalik tàbí ansahabiyin riwayatan tí wọ́n wá sọ pé kọ́lá sallallahu alayhi wa sallam intention náà ni pé bí ìgbà tá a fẹ́ tupalẹ̀ pé قال ابن بخاري رحمه الله حدثنا علي قال حدثنا سفيان قال الزهري قال حدثنا سعيد بن مسيب عن ابي هريره عن رسول الله صلى الله عليه وسلم معنى رنيه bó ti ẹ̀jẹ̀ wípé ìbò lójúlẹ̀ wà fún ríwáyà yìí indal imam ahmad fi musnadihi tọ́wá ní wípé qala rasulullah sallallahu alayhi wa sallam ó ní alfitratu khamsun alfitratu intan pé ní fitrọ khamsun márùn ni aw khamsun min alfitrọ nǹkan márùn tá fẹ́ kà lẹ́yìn nínú fitrọ lọ́wọ́ kí ni mánà fitrọ kí sì ni nǹkan márùn tí a ń kà nù rìwáyà yìí ṣé n tí fitrọ kọ́nu sójú márùn yìí lọ àbí ojú márùn yìí lọ wàá fi sahih ìdààmú Bukhari rahimahullah subhanahu wa ta'ala min hadithi abdullahi ibn umar radiyallahu ta'ala anhu ardahuma inta bambe ni wípé thalathun min alfitra nǹkan mẹ́ta kan bẹ ara fitro lo wa eléyìí àbá márùn bí ṣùgbọ́n akọ́kọ́ fẹ́ máa mánà fitrọ kátó kàǹkà márùn ti ń bẹ nínú rìwáyà yìí nǹkan márùn ti ń bẹ nínú rìwáyà yìí náà ni alikitan ká máa dábẹ́ ara fitrọ ni walistihdad ká máa lo wọ́n mú láti bí hadid nǹkan bí abẹ tó ní bá ti pẹ̀lú irin ká fi fa irun abẹ́ kí nìyẹn náà kóónú kọ̀ọ̀kan wà pọ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú tá a fẹ́ sọ gangan xitanu lọ́kàn wà nǹkan márùn fitrọ lọ wa ọdọ akọ xitanu kéèyàn máa dábẹ́ ó sì da akọ alistihdad kéèyàn máa fa irun abẹ́ wà nàtfòlì ibùpè kéèyàn máa tu irun abíyá wà tàkìlímù àdọ́fìr kéèyàn máa gé ìkànnà ẹlẹ́ẹ̀karùn wà kọ́sù sharib kéèyàn ò sì máa rẹ irun múlẹ̀ mindunisti ìsọ́ọ́lín ntẹ́npẹ̀ nǹkan sùnù láì ṣe wípé èèyàn ọ̀hà tán pátápátá tàbí èèyàn ó tu tán pátápátá alifitro nínú èdè lárúbáwá ìtumọ̀ rẹ̀ ọ̀kẹ́nu alifitro a máa túmọ̀ alìsílámù kan sọ wípé nǹkan márùn kan bẹ nínú islam ló wà níta ká pé mánà hadith nù kílẹ̀ rí wa tá fi ní alifitro ìmọ̀ ń túmọ̀ جاء في الصحيحين من حديث البراء بن عازب أمسام كوننتي وماوي إذا أويت إلى فراشك لما تصلى تسوي فقل اللهم إني أسلمت وجهي إليك توبة فافين لله تون لصول بيدر انتو ما صفى الله سبحانه وتعالى نيبي يرمدجو أنا من كلا دواي كلا دواي توبة ويوا دواي تا فإن متا أو فإن مت مت على الفطرة tọ́ ọ báyẹn kúmọ́júmọ́ òru yẹn o kú sórí islam fitrọ̀ ń bẹ́ẹ̀ o túmọ̀ al-islam wa min hadithi hudhaifa al-bukhari fi sahih al-bukhari wa ta'ala hudhaifa rahimahullah ra'a rajulan yawman la yutimmu ruku'ahu wa la sujudahu ọ̀rọ̀kùnrin kàtí ń kírun kò rúkú dáadáa kò forí balẹ̀ dáadáa tó a fẹ́ rúkú yóò rúkú báyìí yóò sì báyìí tó a forí kalẹ̀ yóò kàn yóò tún bẹ́ẹ̀ máa wẹ̀ gbẹ́ kan yóò sáré sí yókè. Hudhaifa wàá pè wípé hmm, ma sallait gbogbo ntọ́ ndáwọ̀ yóò kí mo wà ní ta tọ́ ọ báyìí jẹ́ pé bó o ṣe ń kí náà rè tọ́ ọ bá fi ṣe bẹ́ẹ̀ jáde láyé o kù sórí o tọ́ ọ bá ṣe báyìí máa rùkú tó ń ṣe tó o pọ́ kírun fálásọ̀ àtàlà ó sínú ẹni tí ń kírun o fitrọ̀ túmọ̀ al-islam al-fitrọ̀ ìmọ̀ ń túmọ̀ al-khilqọ̀ allati khuliqa alayha al-mawlud fi rahimi ummi fitrọ máa túmọ̀ ẹ̀ǹtí á ma láti inú ìyá rẹ̀ ṣáájú ara ntí wọn dá ma ó ní àìlú ọ̀sà wà ní kíni o ní mímá sáyé ọwọ́ láì jẹ́lẹ́bọ kì í ṣẹlẹ́bọ ló fi wáyé ọwọ́ sáyé ní mímá nígbà wàá dáyé mímá yìí afẹ́ túmọ̀ rẹ̀ nature jìbìlà ìntọ́jẹ́ wípé tí wọn ò bá sọ nkẹ́kẹ́ fún yàn tẹ́dà rẹ̀ sì pè báwọn tí bá ń dàgbà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn tí ó máa bálàkáyè rẹ̀ mu àwọn tí ó máa ṣe déédéé ẹ̀sìn ọlọ́ni ní òrí ní ìwà ní ìṣesí òun náà jẹ́ fitrọ̀ كل يري ولوري لي جاء من حديث أبي هريرة رضي الله تعالى رضا حديث أجو تبا وأجو مواني جاء في الصحيحين وفي السنن عند الإمام النسائي وفي المسند مع أحمد أمسى أن صحيح ما من مولود illa yuladu ala alfitra kò sí ọmọ kan tí wọ́n bí báyìí àfi kó jẹ́ pé wọ́n bí sórí fitra wọ́n bí sórí fitra fitra kó ìsìláàmù nu ó sì kó ntọ́ yẹ bẹ́ẹ̀ kí nǹkan ó rí wọ́n ti dá ma la láti lẹ̀ àbúrò ní ìṣí ìtùm fọ́kọ̀rọ̀ o tẹ́ ẹ bá fẹ́ mà tuma ntí ànábì sọ yìí ẹ̀ka ayé àti alásọ̀sọ̀ yìí pé fitrọ̀tà lọ bọ́lọ̀ ń ṣe dọ́mà nìyẹn rí ọ̀nà tó ní wọ́n máa tọ̀ rí ọ̀nà tí èèyàn náà mọ̀ pé àǹtí ah, mò ń ṣe yìí ntí ò ní ìdí kí máa tijú kí wọ́n bá mi ń bẹ̀ mí láà tẹ̀bìdìlà lọ́kọ́lìkìlá nínú ìwáyà mi ọ̀sán sọ wípé. kò sí ọmọ tí wọ́n bí ilà yuladu alfitrọ àfi kí wọ́n bí lórí fitrọ lórí kílà káyèrè ọ̀ma lórí kámẹ́dàn kankan mọ́rọ̀ sọ̀tàlá fa àbáwá tọ́ba wa dáyé tán bàbá àtìyá rẹ̀ tọ́lọ̀ ń fita lọ́rẹ̀ yohawidanihi àwọn ni wọ́n sọ̀dù yẹ̀wúdí ọmọ yìí ti ń gbé bàlátàlì kìámà ìjọba sọ̀rọ̀ ọba ní ń gbé bọ̀ ṣùgbọ́n àwọn òbí tọ́ba jẹ́ pé Yẹhudi ni wọ́n bí ọmọ yìí nígbà tí ọba máa dàgbà sí àwọn wọn wà máa kun ọpọlọ rẹ̀ díẹ̀díẹ̀ lójú ọ̀nà Yẹhudi táwọn ń ṣe àwọn múlẹ̀ sọ̀rọ̀ ni kápẹ́ kìrìyó bá ní wọn àní wọn máa wá kun ọpọlọ ọmọ yìí nílànà kìrìyó tọ́ba wọn àwọn olùṣàrìkáàní ní mi kápẹ́ ọ̀sẹ̀ bọ́ níyà tèpè nílé wọn o ọ̀yà ni a máa bọ̀ sagoni a máa bọ àwọn wọn sọ di báwọn àwọn ọmọ jisani kápẹ́ bọ́nàbọ́nà ni ọ́ bàbá àtìyá rẹ̀ ni ó sì máa kó ìròrí bọ́nàbọ́nà sí ní kíni o sí lórí nùdùwáyà mi àwọn yóò kàfẹ́rọ́ ni kápẹ́ ra àwọn kèfèrí náà ni ọ́ gbogbo àwọn òbí rẹ̀ ni wọ́n máa fi kún ọpọlọ mọ díẹ̀ díẹ̀ ansa mi pé kàmásà lílì bàhímàtì tuntaju libahimata leisa fiha jedaa a ṣàn pé ọ̀rọ̀ tí mò ń sọ fún yìí kó lè clear kọ̀tà sí ẹran tó bímọ nínú ìdí arábáwá tí wọ́n bá fẹ́ sọ pé ẹran bímọ tuntaju òní wọn lò tó sì jẹ́ wípé màálùmù ni wọ́n mìn kìí ṣe majhul wọn èé lo sí ilé àfibàn túntájú ìbàhímátú ìbàhímátá ẹran yìí tó bá bímọ yìí kalẹ̀ ẹ rí pé yóò jọ òǹbí rẹ̀ wàlìyàkún fìyà míjàdá lẹ́yìn fìyà míjàdá ẹ lè bá gígé létí lára ẹran ẹni tí ó ní ẹran tó dolówó rẹ̀ yá ní jẹ́ ìsàmìsí o tọrọ ẹran pọ̀ làbá o kọ́mọ́ bá papọ̀ yá gé etí ẹran o àwọn sọ̀sán pé ìgé etí ẹran o ṣé ń tíyà bímọ ọmọ ni àbí ń tó lówó ẹran fi ṣe ọmọ ẹran rẹ̀ àwọn pàkà àfáà ní ebi bí tí a máa ń sàmì sí lára ẹran pọ̀ kúta náà fìfì lu etí wọ́n ní gbé pé ọ̀rọ̀ kódòdó ọwọ́ rẹ̀ tí náà fìfẹ́ sọ sọmọ́mù bí tọ́lọ́ fi sàdó fún ansa mayilẹ̀ haqi nípa pé tí wọ́n bá ti ń sọ̀rọ̀ òdodo etí wọn sá di sí àbí wàá lo etí salawatullahi wa salamu alayhi torí ẹni lómi àmà sàmì sẹ́ni àti ẹ̀ mú wípé irú àdìsí wa lélẹ́ yìí ó ọ̀rọ̀ ẹ̀sìn ní bá ní sọ ntí ọmọ ọba mu lọ lámàdé sàlám kìtúnlẹ̀ rí wa jaa fi sahih عند الإمام مسلم رحمه الله تعالى من حديث العياض بن حمار المجاشعي صحابي جليل أني sẹ́mùsì sàlám fi kùtùbàtì yawman Hasan ṣe kùtùbà àfáńjọ kan ni wọ́n ń sọ̀rọ̀ lọ Hasan wà ní hmm. inna Allah azza wa jalla amarani ani wa alimakum ma jahiltu mimma alamani yawmi hadha lára àwọn nǹkan tẹ́ ẹ̀ mọ̀tẹ́lẹ̀ tọ́lọ́run fi mà mí ó ní sọ fún yín lónìí ọlọ́run ní sọ fún pé kullu malin nahaltuhu abudan halalun gbogbo tí mo bá fẹ́ rù mí kan nínú ọ̀rọ̀ ilé ayé yìí tó sì gba ọ̀nà aláàní mi halalun tí n bá kẹ ayé fún bẹ́ẹ̀ tí bá ń ṣe bẹ́ẹ̀ lu ayé náà halali ni ti ń ṣe ẹnì tó jẹ́ wípé mo tẹ́ ayé lẹ̀ fún lọ́sọ̀ọ̀sẹ̀ irí fifty million bí ẹ̀kọ́ nàìjíríà sì rí irí èlò lọ́sọ̀ọ̀sẹ̀ fifty million tẹ́ ẹ bá bá a sọ one million lọ́rùn rẹ̀ tí ń wọ̀ ń jojúmọ́ ẹ má pẹ̀gẹ́ ẹ má bu halali ní í ṣe irú ẹ̀ wá ń gbélé tọwọ́ ti one billion naira halali ni wa inni khalaqtu ibadi hunafa kullahum nígbà mo wá dáwọn ẹrú mi mo dá gbogbo hunafa kullahum ẹ̀mí wọn nǹkan kan tó dọmọ bí àbàwọ́n kò sí mbẹ́ẹ̀ lu yíyà lánìí ìlànà hàkì mo jẹ́ mi yìí oṣù fún bẹ́ẹ̀ èyí tó jí òdodo òní mo fi kun ẹ̀mí òun láti lẹ̀ wà iná ṣayàpínà àtàtúhùn èsù wá bá wọn àtàmọ́ ogun rẹ̀ fájìtà látìhùn ìjìtà lóde lárúbáwá kí wọ́n wọ́ọ̀yàn kú òun bí èèyàn wà èsù àtọ́gbọ́gbọ́ ẹ̀ lọ́wọ́ wọ́n wọn kú òun níbi fítúrò èmi ọlọ́run ọba níbi àdámọ́ tí wọn wípé kò ní bálà àkàyè mu kéèyàn gbà wípé ọlọ́ọ̀bá sọ̀rọ̀ tààlà ìní ń dá ẹ̀dá kó tún wá dẹ́dá ìtàn kí ọmọ wa wò pé ọpọlọ ọ̀hún ó tún lè rí sẹ́sẹ̀ ń bẹ̀ pé ọlọ́run ti lè gbọ́dọ̀ bá wọn ọlọ́run ojútọ́ dá ìmọ̀ o in tó lè mú ọmọ ìmọ̀ kù ó rẹ̀ ọmọ àjàlágbà tí èdíjọ́ súná rẹ̀ ìdábà ńlá tilẹ̀ ṣètò ni ọmọ wa ara wọn yọmọ ara wọn wa harramat alayhim ma ahlaltu lahum gbogbo ntí mo ṣe ní àlàálì fún wa ṣèyítọ́n wa ń kun ọ̀pọ̀lọpọ̀ wọn díẹ̀ díẹ̀ ń sọ di kíni o ń sọ di haramu ń sọ di haramu wọ́n máa ṣàyàbà ẹran yìí wọ́n fẹ́ fi sọrí ògùn ni ẹnìkan kọ́ máa fọwọ́ kan lábàá o tó bá ti sọ pé ẹran òun fi sọrí ògùn báyìí ẹnìkan kan àná ìbá àlọ́ máa lé gbogbo wá ń bábọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wa inna allaha nadhara ila ahli al-ard famaqatahum arabahum wa ajamahum asalọlọ wa wo gbẹnti mbẹlẹ pata n bínú sí wọn lọrọ wa ni o ètò sábà ní gbọ gbẹnti mbẹlẹ lọrọ n bínú sí illa baqaya min ahli al-kitab àfàwọn èèyàn díẹ̀ nínú àtọlọ fún tí a ṣáájú tí wọn ò chẹ́ǹjì tí mẹ́mbẹ̀ tí wọn dúró tì ọ̀rọ̀ yìí jẹ́ àwọn nǹkan tó ṣẹlẹ̀ lókù díẹ̀ tí wọ́n bí àmì sàṣẹ́lám nígbà wàdà wú ẹ̀rù tán tíra gbọ́ ẹ̀rù tán asan wa gbẹmìdì lójíṣẹ́ ọwọ́ ni wakọ́l ọlọ́run wa ń sọ fún mi lẹ́nu pé wà iná máa bá a túkà nígbà àmọ́rí wípé ṣe ìtọ́ àwọn ti kún ọpọlọ àwọn èèyàn ní nǹkan mi ó ti kún ní kùkùkùn mo wá gbé wọ̀ dìde lé àbùtẹ̀lẹ́yàkà ntí mo fẹ́ máa ràn yìí mo fẹ́ fi dán náà wò ni wà abutẹ̀lẹ̀ yàbíkà látọ̀bùrì sọ́dún jìṣẹ́ yìí gbogbo ẹni tí ó tún máa wá láyé báyìí tí ìjọba ìlẹ̀kẹ̀ àmà ń fi gbígbé dìde rẹ̀ ń fi sọ́dà wò gbówó fún ẹ. ṣé n tán nàbí ìṣe bi ìlọ ó ṣe àbí nǹkan míì ìlọ padà máa ṣe na ànàbí náà gbogbo bí wọn bá ṣe ní oṣooṣe náà lọ́ọ́ máa ṣe bákan náà sóòní pẹ́sọ tí n bá ti ní ọ máa sọ. So, ni wa anzaltu alayka kitaban mo wá sọ tí a kà kalẹ̀ láàyè gùsùlù wùlímà omi ò lè fọnù tẹkọrọ òhu ní ìmán wàyẹkọdọ́nà ọ máa kà lójú ayé ó tún máa kà lójú oorun. hadithu yìí ìlọ́jẹ́ ìdọ́rọ̀ padà sáwọn tí ń gbégbégbé kì í ládùúgbò wa káàkiri pé àlùdúró bìlìjáàlì àní fún yàn ẹni tí bá ti ń ṣe wọ́nàwọ́nà àní fún lẹ́skíùsì torí pé ọlọ́run ọba ti dá ìsìlámù sọpọlọ wa látilẹ̀ kí lè rí yín lè rí àwọn ní tọ́lọ̀ sọ́nù sọ́tò àárọ̀ fún wípé wa idha akhadha Allahu min bani adam min dhuhurim dhurriyyatahum wa asharahum ala anfusihim alastu bi rabbikum kọ́nà ó tó dá wa ó sọ fún wa nfa gbogbo ọ̀nà bí adama tààlọ́ yìí àní wọ́n ni shahidina an taqulu yawma al-qiyamati inna kunna an hadha ghafilin kẹ́ẹ̀lì kí n lè fi ń sẹlẹ̀ ìlú yàrá yín kọ́mọ̀ lè pín ní àbájọ ìjọba ìkìyàmá ẹ máa pé ẹ mà ẹ ti mà wọ́n ní ọ̀wọ́ pọ́ńkálukú ti mà yìí kò nídìí pé ọwọ́ rẹ nìkan tí ń tẹ̀fẹ́ nìkan kọ́ sọ fún pé kọ́mọtẹ́mà ó ti di kèfèrí ni kò nídìí ó ti gbàwé tiẹ̀ nìyẹn ẹni kankan lọ lọ sí njẹsí ọlọ sí njẹsí súnà ọmọ ó ti kẹfìrí nù ẹ̀ka ti kẹ́nìkan ó níbi kan ọmọ kọ̀rẹ́tì ẹnìkan ó sì bọ̀rọ̀ fẹ́ nìkan ní ọdún rẹ̀ ah, ó sì lè mọ́ ma o ọ̀rẹ́ mọ́ tí ìdè ti gbọ́ rẹ o. àwa bí wọ́n lè rè wípé kí ló fà wọ́n ní àdìsí abẹ́rẹ́ wọn tó bá kí àwọn wọn lánàá bí sọ wípé ma min mawludin illa yuradu al fitra kò sọ́mọ tí wọ́n bì kalẹ̀ báyìí wọ́n bí sórí fitra pé ìsìláàmù ni fitra yẹn hmm fitrọ kó Islamu, nu ìsìláàmù náà tó kó kíni o fitrọ nu onímọ̀nà hadithi o nítorí lórí gbólé yìí àwọn àbẹ̀rẹ̀ kan máa wá tí ó sọ̀yàn di ọ̀dẹ̀ tí wọ́n bá ń bilẹ̀ padà wípé tẹ́ ẹ bá ti tú ìsìláàmù sí fitrọ sápẹ́nà báwọn ìbéèrè ọ̀wà wá pé tí mùsùlùmí táwọn kẹfìrí bá gbógun ti mùsùlùmí tíjà wá dé ọlọ́run wá jẹ́ àwọn mùsùlùmí ó kò jẹ́ kọ́jọ́ ọ̀jẹ̀ wọn wọn á kó àwọn tó kù nù àwọn kẹfìrí lẹ́rú wọn tó wáá kó àwọn àwọn tí ètí bàlágà wẹrẹ wọn kó wọn lẹ́rú á wà abéèrè lọ́wọ́ wọn wípé àwọn ọmọ tí wọn kó lẹ́rú yìí wọn kó wọn táà ní pín wọn kó wọn lẹ́rú wọn kó wọn lọ́mọ àyà wọn nù sùlámù sẹ̀kún wọn ìbàlágà tí wọn lọ rè máa tọ́jú wọn nílùú sùlámù ni àbíyàn kan máa ń lẹ́rú tí wọn bẹ́ẹ̀ sọ wípé àwọn wọn kó wọn lẹ́rú ni àwọn àbíyàn padà wípé tí wọ́n bá jẹ́ mùsùlùmí wọ́n sì jẹ́ nta akúlẹ́rú tí wọ́n bá ní àwọn òkúlẹ́rú à akun aláníyàn wọn lọ́rọ̀ ìmọ̀ tọ́jú wọn àwọn àbíyàn pé gbogbo wọn tánà bíi kó bá wọn tí wọ́n padà bàlágà sínú ọ̀dọ̀ wa tí èsì pé gbà sílámù ẹrú ni ń pè wọn ni àbí ọmọlúwàbí náà ta yá nàbí àà sànàbí mi tún wá ni. anabi sallallahu alayhi wa sallam bí ṣe ń tu ọ̀rọ̀ yìí lẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ kò sí ntọ́dárù ń bẹ. fitrọ wọn mú láti bí fílì tí ń pè ní fatọrọ masdaru ẹ̀ máa ń wá ní faturu asinu fatọrọ ni kéèyàn ò gé nǹkan ṣùgbọ́n tí wọ́n bá là tí wọ́n là lẹ́lẹ́gbẹ̀ẹ́ ẹni a máa ń pè ní faturu tí wọ́n là lóru báyìí jamu rẹ̀ ni futuur asan ń kálukú wo wò sẹ́mà hal tara min hal tara fiha min futur ṣé ẹ rí ibìkan tí wọ́n ti là asùlù rẹ̀ nu ntí ẹ̀ bá wá kọ́kọ́ ṣe tẹ́nìkan ò tún ṣe ṣáájú èèyàn wọ́n máa ń pè ní fatọ̀rọ̀ alásọ̀tàlá huwal huwal huwal fàtírù fàtírù samawati wal ard kò wúlò rẹ̀ nìkankan abdulhamid abbas bó ti jẹ́ ọmọ alárúbáwá tóun ó lóun ọmọ tún máa fatọ̀rọ̀ tí tó ń fi rí lábáwá méjì níjọ kan tí ń jaraba aró oko tí ń jẹ́ àsìkànga ìkan sọ pé wàllá analẹ́dẹ̀ hafartuha ìkejì lá analẹ́dẹ̀ fatartuha náà kí ni ẹ sàn jẹ́ àsìkò pé èmi náà kó gbẹ́rì òòlù wa pamẹ́ níbi ọ̀dọ́ mi à nìkan pa ntí wa hàn hafarọ̀ náà fatọ̀rọ̀ pé ẹni tó kọ́kọ́ gbẹ́ kínní nù méjèèjì ẹni padà sọ pé fatọ̀rọ̀ oníwọ́dà lárí èmi máa kọ́ gbẹ́ fatọ̀rọ̀ nìyẹn bákan náà wọ́n yọ fitrọ̀ látara rẹ̀ ìntọ́ kọ́kọ́ dára èèyàn tí nǹkan ní ọ̀sà àjú débẹ̀ ìlọ́fà àtúntò kọ̀sọ̀mọ̀ àbí àdámà nǹkan tí yóò mú tí wọ́n bá ti ń sọ ọ lè má tẹ̀lé o torí pò ní asilu wàláì gbogbo ẹ̀ tí ń ṣe kà wọ́n mọ̀ wọ́n mọ̀ ńgbà tẹ́mi nìkan bá kó dúkìá èèyàn one million tí mo kó àpò tí mo tún wá bọ́ tàtà wá ń jẹ́ pé ah la ìlú yọ ṣe kí burúkú ní ṣẹlẹ̀ o ẹ̀fọ́ lọ sànú táàpù tó ń lé padà pé ah òun ló sì olùwàrí ó ṣe bóyá òun ó tètè kú báńkì ọmọ yẹn tètè kú ó máa ná lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ni ntọ́ bàtà mọ̀nù bó ṣe bá lu ìmọ̀nù ntí ń lọ máa wí ń tanù sẹ́ǹpé ọ̀sán kẹ́mi tọ́ba gbọ́dọ̀ padà yóò tòrò tó ah, ń sì kàgẹ́ yọ́ ọ́ sọ pé wọn lọ pa ìka ló ń ṣe o ìtumọ̀ khalaqtu ibadi hunafa'a kullahum tamsamsam onu. ìtú wọn jẹ́ fitrọ̀ yìí tí wọ́n bá wá fi yàn án lẹ̀ kí ọ̀ kankan bí kankan kọ̀bọ́n kankan bí kọ̀bọ́n kankan bí tí wọ́n dàgbà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nígbà tí wọ́n bá wá máa ronú fitrọ̀ ni wọ́n máa fi ronú. àwọn èèyàn kan bẹ́ẹ̀ tó yẹ pé bánisà sàlámù sì bá wọn nù nínú wọn ni Zaid ibn Amurwa nfẹ yí àpòpọ̀ síbi ọ̀rọ̀ tiẹ̀ amusa wa bá ní sọ̀rọ̀ pé khamsun minal fitrọ afẹ́ jẹ́mà pé ntí ń jẹ́ fitrọ táwọn sàn sọnù hadithi ojú márùn lọ o ojú àndábẹ́nìkan lọ ojú à ń à ń à ń géè kaná lọ ó ju àǹfààní abẹ́ lọ ó ju ọ̀pọ̀ jù bá ń lọ àwọn apá kan àfa wa ni kí ló fà táwọn ibi fi da akọ márùn ìsìláfù wa dúró àwọn afa apá kan nínú wọn ni anabi kan da akọ márùn ni ó sì ti ta kọ́rọ́rọ́ indana fil usul anna mafuhuma adadi laysa bi hujja tán kankan fún akẹ́kọ̀ọ́ pé márùn gbọ́dọ̀ márùn kọ̀yẹ́ ṣe ń tí ìyẹ́ ìṣẹ̀rí wípé kò lè dé márùn márùn nǹkan ní oṣù lè kọ́ mọ́ márùn apá kan sọ báwọn apá kan wà fún àníla innama u'lima bil khamsi awwalan thumma u'lima bi ziyada thaniyan márùn ọlọ́kọ̀ọ́kọ́ sọ fún sàlám nígbà òtún ṣe sàá ló tún wá sọ kí ni o ló tún wá sọ èyí lórí márùn yìí fún ṣùgbọ́n àdéhìfì abdullahi bin umar táwọn sọ yìí pé nǹkan mẹ́ta kan bẹ́ẹ̀ o nínú fítírọ̀ wa ọ̀tà kú ọ̀rọ̀ yìí torí ká pé àbáríyùn àbáni márùn náà ni ẹ ti bẹ̀rẹ̀ ìní ẹ ti abẹ̀rẹ̀ tó ti bẹ̀rẹ̀ mẹ́ta ńkọ́ ibẹ̀ ò kíá ń tó bẹ́ẹ̀ sọ apá kan àfáà ni ọlọ́kọ̀ọ́kọ́ fi márùn ìmọ̀ àdàbísà sálám lẹ́yìn ìgbà náà tó wá ń fi ìyókù mà sí tójú márùn lọ apàdàdà kọ àwọn tó pọ̀ sí lẹ́yìn eléyìí tójú márùn lọ tójú márùn tójú márùn lọ wọ́n ní túmọ̀ rẹ̀ ni wípé márùn ìlọlọ́n kọ́ fi hàn sàṣà sàlám àwa tún rí àdìsí mi tẹ̀pẹ́ gbàdá ti fẹ́ sọ fọ́njọ́ náà lọ́hùn ó ní nǹkan mẹ́ta kan ń bẹ o a sì gbà pé mẹ́ta kéré sí kí ni o ó kéré sí márùn ìgbà tó àbálẹ́ àdìsí mẹ́ta kan bẹ àbá sọ pé ọ̀rọ̀ yìí wọlé tòótọ́ wípé márùn ni a kọ́ sọ fún o wọ́n á sì à ń fi yòókù kó fún un mẹ́ta tá a tún ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta òní wípé alìkìtìláfù fi dhalik ntí ń fa bánàbí ṣe ń sọ mẹ́ta mẹ́rin máìwá nkankan ń lọ bíi fifteen bọ́ mi òní al-ikhtilafu fi dhalik bihasabi al-maqami fadhakara fi kulli mawdi'in al-la'iqa bil-mukhatabin. ibi táwọn ibi ti ń sọ̀rọ̀ kọ̀ọ̀kan ìtọ́gbà wọn ti ń bá sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ mu ibi ti ń bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan sọ̀rọ̀ láàyè kọ̀ọ̀kan tó àgbà wọlé mẹ́ta yìí ìlànà eléyìí ní aláàkì jù yọ̀sọ̀ mẹ́ta márùn-ún ìlànà eléyìí jẹ́ ń bá eléyìí fi kún ẹ̀sìn wọn ti gòkè sí di báyìí pé àwọn eléyìí wọn lè gbọ́ mẹ́wàá yé apá kan àfa sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn àfa tó dọ̀rọ̀ padà pé kò rí bẹ́ẹ̀. èyí tó súnmọ́ jù ní wípé orí ìdàbẹ̀lẹ̀ hasiri ntí wọn gbàgbọ́ pẹ̀lú márùn lè tàkìdì amúrèlè khamsi alimadikuro kama humila lẹ́yìn kọ́nù sàlám àdínú nasiha alhajju arafa ntí a ń gbàdọ̀ pẹ̀lú ìfúnlẹ̀ ìfúnlẹ̀mọ̀ márùn ní wípé márùn yìí ọ̀rọ̀ tí a ń ju ìní ìlọ́nu táàtù máa dá akọ̀ nínú àwọn àkìsọ́ọ̀lù òfitọ́rọ̀ o márùn yìí ní pàápọ̀ kí márùn náà dídá bẹ́ ìmọ̀ afárò abẹ́ ìmọ̀ tún abíyá àti ìmọ̀ gé èkánná àti ìmọ̀ rẹ irun mú márùn-ún ọ̀rọ̀ wọn lágbára pọ̀ àpọ̀gbọ̀ àwọn afárádé ìsìn wọ́n fi sí bẹ́hùn wọ́n ní ntọ́fà òní ntáwọn padà rí jaa fi sunan عندنا من الترمذي رحمه الله رحمه الله وإياه من حديث زيد ابن أرقم رضي الله عنه أرضاه أن رسول الله صلى الله عليه وسلم قال من لم يؤخذ من لم يؤخذ من شاربه فليس منا wa isnadu hadha alhadith qawiyyun ẹn tí kọba máa mú wọn máa bá mú nínú oorun mú rẹ wọn máa bá rẹ ńlẹ̀ kìí sara wa tabasi wo kọsù sharib mímọ rẹ rún múlẹ̀ ń bẹ nínú márùn tọwọnù ọ̀rọ̀ hasiri olólùsísìkìnnì olóṣìkarùn hamsun. الفطرة خمس أو خمس من الفطرة الختان والاستحداد ونتف الإبط وتقليم الأظافر وقص الشارب gbogbo ẹtí wa máa darun mú sí tí èèmú nǹkan kan kú mbẹ nínú ìhìn àwọn àfi màmá náà fi tọrọ báwọn táwa náà bá rí èèyàn kan ti ń darun mú sí ìsàǹfìrún mú ilẹ̀ ní ń pọ̀ sí ní ń pọ̀ sí kọ́nà kọ́ mọ́ farun gbọ̀ngẹ́ èyí tó tó aburú jù kọ́ mọ́ farun gbọ̀n ń bọ̀ bá tó táìmù kan ètè rẹ̀ ò ní í jọ ètè lójú tí wọn bá ń wò kọ́ máa báyàn sọ̀rọ̀ kò ní tẹ́yàn lọ́rùn ẹni tó ń kálukú máa ń mu tí máa tún ẹnu ṣe kò lè mú kọ́tẹ́nu tiẹ̀ ṣe bí àmógì kẹ́kọ̀ọ́ yẹn gbógi mú lẹ́ẹ̀kan náà. kò sì ní tẹ́yìn wọ́n fẹ́ jọ pé a nǹkan bá mu kó a jẹ́ pé mu ẹ̀rọ ọkà máa rí pé yóò ah, wà láwùwá kọ́dà kọ́ jágbo ìrísí rẹ̀ bí ìní ọ̀fẹ́ máa fitrọ̀ nù fitrọ̀ náà ni ayé hà kan. ìrísí tó yẹ pé èyí tí wọ́n ní ká mú kú òǹbẹ mú mú kú òǹbẹ lè yé ìjọyàn èyí tí wọ́n ní ká fílẹ̀ fífílẹ̀ rẹ̀ lè yé ìjọyàn anabi sallallahu alayhi wa sallam ọwọ́ adakọ̀ alkhitan ibi tá a wá ń bọ̀ nìyẹn dídábẹ́ àwọn àfa wọn ni alimawulud ọmọ tàbí nígbà wo ni wọ́n dàbẹ́ fún un àwọn apá kan ni wọ́n máa dábẹ́ fọ́mọ yìí yẹ́wò màsáábìrì yìí níjọ́ keje tí wọ́n bá bí náà ni níjọ́ tí wọ́n fẹ́ pẹ̀rẹ̀ súnà rẹ̀ níjọ́ tí wọ́n fẹ́ tí tí wọ́n fẹ́ fárí rẹ̀ níjọ́ tí wọ́n fẹ́ fún lóko ṣe ògbà yìí ọmọ ìjọ yẹn iná ni wọ́n bá dábẹ́ wọ́n ní sẹ́yìn lẹ́rìí wọ́n láwọn lẹ́rìí wọ́n ní kílẹ̀ tí wọ́n lẹ́rìí tàwọn ní hadithu Jabir wípé akọrọ sọsọ asalam anil hasan wal hussein hamsa asalam ọ̀pá ìran sunna fún hasan àti hussein wa khatanahuma yawma sabi'ihima hamsa ń wá dábẹ́ fún àwọn méjèèjì níjọ́ keje atharu yẹn kò fẹsẹ̀ múlẹ̀ o ṣe ni o kò fẹsẹ̀ múlẹ̀ bákan náà hadith abdulhamid abbas mina sunna fìyọ́mì sábẹ̀ nínú súnà rẹ̀ táàsì fama níjọ́ keje wọ́n kà bọ̀ wọ́n kà bọ̀ ọ wá tún ka alìkìtánù náà ma àádà bẹ̀rẹ̀ asaru náà fẹsẹ̀ múlẹ̀ asaru náà ti kíni o kò fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n àwọn apá kan àfa sọ wípé lára ntànàbí sọ ntàwọn ètú ntàwọn nù wípé ahari fa ahari kú ánìwùdámẹ́ni fọmọ́ níjọ́ keje wa àmì tú áníwìlà àdá gbogbo ń tọ́ba bi bíi ẹ̀gbin nǹkan kan mọ́ra lára rẹ̀ ẹ̀mú kú ò wọ́n náà fi àdífì yẹn àwọn fi báàkì gbogbo ń tà mú wa ìjọ keje òní wọn dàbẹ́ fún ọmọ. ṣáájú wàtú táwọn àfáà sọ yìí nǹkan kan ta pàtàkì tá a gbọ́dọ̀ ṣàlàyé ntí ń pè ní kí n túmọ̀ ẹ̀ gángan ṣùgbọ́n àkọ́kọ́ nípa pé ìjọ keje in tó sún wa débẹ̀ gan nu tàbí náà àwọn afa àti wọn sọ àwọn akọ́pọ̀n afa ni la wọn ni ìgbà tí wọn máa dábẹ́ fọmọ yìí àsìkò tó bá di afgọrù tó bá di afgọrù ń bọ̀ ọmọ bá wọn ọdún méje tí ń tún eyín rọ padà wọn lásìkò onídàbẹ fún un àwọn kan nílá ń bọ̀ ọba tó pọmọ ọdún mẹ́wàá òun ni àbádábẹ́ torí pé àsìkò yẹn ní ẹni ká máa nà tí ọba ti kírun ọ̀dà ìtìláfà ti pọ̀ lọ́dọ̀ àwọn àfa ṣùgbọ́n káge pété sí ọ̀nà mẹ́ta gbogbo ọ̀rọ̀ wọn kásù pọ̀ kò sọ́nà mẹ́ta ọ̀nà àkọ́kọ́ ni wípé wọ́ọ̀tù alistihbab àsìkò tá a fẹ́ òní qabla al-bulug kó tó di pé yọ balaga wàtú alikhtiyar ó kàn da àsàlẹ́sà ó da á pọ̀ òní kọjá bíi ijọ́ keje ẹlẹ́ẹ̀kẹta khususan fi haqqi rijal lọ́dọ̀ tàwọn ọkùnrin òní wákìtù wùjúb fọkùnrin ìgbà tó pinnu tí ń gbọ́dọ̀ sí fọkùnrin òun ni kùbẹ́yìlá ìbùlùkì ńgbà ọba kù díẹ̀ tí ó bàlágà kí wàá ní tọ́fà tọ́fà àfin fi ìmọ̀ ara wọn lórí àlámẹ́rin àkọ́kọ́ abúlé abbas wọ́n bi léèrè wípé bimifli man ant bimifli man ant indama kubid rasulillah sallam bóò lórí náà ńgbà tí oṣù ọlọ́run papòdà ah ó ní ana yawma idin maktunun wọ́n ti dábẹ́ fún mi ńgbà yẹn wàkẹ́ànù láyà tìtìnúnà rọ́júlà tí wọ́n bá sì bímọ ọkùnrin náà bàbá wa tipẹ́tipẹ́ ń jọun wọn èè dábẹ́ fún un ìlà bàdàlbùlùk aw waqta al-ihtilam àfi bọ̀ ọba di kó ti balaga àbò ti ń súnmọ́ bí balaga nyamada bẹ fọma nígbà wọn naam káwa padà síbi xitaanu gàgà nínú àbá tí wọn bá ní xɔtana asulu xɔtana bimana naza'a tí wọn bá ní fulanu xɔtana kéèyàn pa èèpo ogi ìní asilu hatinu ọha èèpo ogi nítorí wípé asilu lọ́dọ̀ ọkùnrin à ń bọ̀ kí ni ìdájọ́ dídábẹ́ fọkùnrin kí ni ìdájọ́ dídábẹ́ fún obìnrin àti ìdèbẹ́ ṣùgbọ́n tí wọ́n fẹ́ dá lára ẹnìkọ̀ọ̀kan ń ló mú ìdájọ́ wá. àkọ́kọ́ arínà àwọn àfáà tí wọ́n ní kéèyàn ọ̀dábẹ́ fọkùnrin kéèyàn ọ̀dábẹ́ fún obìnrin dandan ni tí nǹkan kan ọ̀yà dandan ni kí lẹ́rìí wọn láwọn lẹ́rìí wọn ní Allah subhanahu wa ta'ala ń sọ fún sàṣà wípé jẹ́ fi àwọn kankan tọ́ ọmọ jẹ́ fi mọ̀ wà ìdí ń tẹ̀lé Ibrahim rabbuhu bi kalimatin asan pa nabi ibrahim lásẹ̀ nǹkan mẹ́wàá kan ọ̀rọ̀ àlọ́ sí abdullahi bin abbas bí abu sèfèsè mi látọ̀dọ̀ rẹ̀ ó ní márùn bẹ́ẹ̀ ń bẹ ní orí márùn bẹ́ẹ̀ ń bẹ lára rẹ̀ ara ẹ̀ ní alikhtitan kéèyàn nígbà tó sàn pa yìí ọ wà ní ọmọ eighty years apá kan náà àfa ni ọ wà lọ́mọ one hundred and twenty years ọwọ́ àlò eighty lẹ́yìn ìgbà náà ọ̀rọ̀ yẹn ò fẹsẹ̀ múlẹ̀ èyí tó fẹsẹ̀ múlẹ̀ ó ní hadith Abu Hurairah wípé ikhtatana Ibrahim wa huwa ibnu thamanina sana ọlọ́run kan Ibrahim lásìkò lọ́ọ́ rè dábẹ́ ó sì ti di ọmọ eighty years ìgbà náà wa qad ikhtatana bilqodum aw bilqodum qodum nínú èdè wa kọ́ríyà kan ni ní ṣáàmù oko kan ní ṣáàmù wọ́n ń pè ní kọ̀dúùmù kọ̀dúùmù atúmọ̀túmọ̀ rọ́ṣùl fàás orí bí àké kékeré báyìí a máa ń lò ń gbànà láti fi dábẹ́ tàbí n tó tún jọ ọfẹ ìjọ bíi kápẹ́ làwùjẹ tíá tí wọ́n fi ń pakóko fẹsìn pakóko fẹ́ràn ànábì Ibrahim ọlọ́ni lọ́ọ̀rì ìdábẹ́ ọ̀dábẹ́ nígbà tó di ọmọ eighty years lọ́ọ̀ni lọ́ọ̀rì ìdábẹ́ fún mi nígbà tí ó wà dábẹ́ yìí ọ̀dábẹ́ ní ìkítàtàbílì kọ̀dúnmù ọ̀dábẹ́ ní kọ̀dúnmù ṣé n ta tùmọ̀ àdìsí ni wípé níjọ́ tí ó dábẹ́ yìí o ìlú tí ń jẹ́ kọ̀dúnmù ló ti dábẹ́ àbí n ta tùmọ̀ rẹ̀ ni pé níjọ́ tí ó wà dábẹ́ yìí o fún rẹ̀ náà lọ dábẹ́ ara rẹ̀ ala kí ni ala yìí bana machine tí ń jẹ́ kọ̀dúnmù irin tí ń jẹ́ kọ̀dúnmù ni ló fi ṣe kí ni ló fi dábẹ́ ẹlẹ́ẹ̀kejì ńlọrọ̀ nítorí pé jaa fi sahih inda ibn hibban lọ́dọ̀ ibn hibban wa kadhalika inda man bazzar amsa salam ní nígbà ọ̀dábẹ́ fashaqqa dhalika alayhi ara wa ní wa waha Allah ilayhi ọlọ́run wa ń sọ fún wípé wọ́n ń pè ya Rabbi ọlọ́ba ara yìí ní mi pọ̀ ọlọ́run wa ń sọ fún pé o sì ṣe sùúrù títí tá a fi sọ̀rù nǹkan tó fi dábẹ́ fún ọ hatta nushira ilayka bil ala ká fi sọ̀ntẹ́ dábẹ́ fún ọ ọ wa ni ya Rabbi karihtu an o akhiro amrok emekọ o ò lè pe nsìn kankan wá wẹ̀yìn bó o ṣe ń sọ náà mo sì lọ wá àti yín máa dà tí wọ́n bá wọn pa ọmọ eighty years láti ẹ̀kú lọ́rọ̀ ìdábẹ́ ọlọ́run wọn sọ fún àpàtàn àlùkò rẹ̀ pé fún mi àwọn haina ilayk gbogbo ń tẹ́lẹ̀ tí ń sọ fún ọlọ́tọ̀ nìyí àwa ń padà ń sọ pé wà ànábì náà ti di ànábì àwa ń sọ̀rọ̀ ẹ̀sìn fún kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lára ń tà sọ fún ọ náà ni wípé àní tẹ̀bí millata ibrahim hanifa ojú ọ̀nà níbi ibrahim ọ̀yà máa tẹ̀lé tó bá jẹ́ pé ojú ọ̀nà náà ní wípé ọ̀dàbẹ́ wàhùwà ibùnú famanina sana ó sì jẹ́ ọmọ eighty years bóò wà lẹ́nu kó o sì sọ wípé àní dábẹ́ nínú ẹ̀sìn bùjúbá ní dandan ọjọ́ kan ni o ọjọ́ bẹ́ẹ̀ ni o torí ẹ̀ ti pápọ̀ fún wa pé ká tẹ̀lé àṣẹ ànábì kí o ẹ̀ ká tẹ̀lé ojú ọ̀nà ànábì ibrahim wọ́n dá sam palasẹ̀ bẹ́ẹ̀ kìtọ́ọ̀bù yẹn lé ummatihin ha ọ̀rọ̀ dé inshallah rahman ibi láti dó ní kútúbà ilé tó bá wà àdìjọ́ mẹ́jọ a wà sísẹ̀ gbé padà wípé àwọn tí wọ́n sọ báà ìdọ́rọ̀ padà fún wọn o àwọn apá kan ní lá ọkùnrin nìkan lọ́jẹ́ dandan obìnrin kìí sí dandan apá kan ní àtọkùn o àtọbí o bá a bá dáko sí nǹkan kan à ń bọ̀ ń bẹ̀ kí sì lè rí ẹnì kọ̀ọ̀kan kí wàá ní arjahul aqwal èwo ni ọ̀rọ̀ tí a lè sọ yìí pé eléyìí ó ní ẹ̀rí eleyi o ó ní ẹ̀rí dùn la bíyàwó ni minna rahman nastamiru fi hada fil khutbati alqadima in kana fil umri baqiya alhamdulillah alhamdulillah alladhi khalaqa alkhalqa li'ibadatihi wa ta'atihi ahmadu wa ujalliluhu wa uthni alayhi ma wa ahluhu وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك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 فقال الله سبحانه وتعالى وأن أقم وجهك للدين حنيفا فطرة الله الآية عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم أقر لنا هذه الفطرة فقال فيما أخرجه الإمام البخاري رحمه الله اياه قال الإمام البخاري حدثنا علي قال حدثنا سفيان قال الزهري حدثنا سعيد ابن مسيب عن أبي هريرة رواية الفطرة خمس أو خمس من الفطرة الختان والاستحداد ونطف الإبط وتقليم الأظافر وقص الشارب واعلموا أن رسول الله صلى الله عليه وسلم عربي صليب مع هذا قد رأينا أن في لغة العرب الفطرة تأتي على معان متعددة تأتي الفطرة أو تطلق الفطرة ويراد بها الإسلام جاء في الصحيحين من حديث البراء بن عازب عندما علمه رسول الله صلى الله عليه وسلم الذكر الذي يدعو به إذا أوى إلى فراشه فقال له رسول الله صلى الله عليه وسلم إذا أويت إلى فراشك فقل اللهم إني أسلمت وجهي إليك الأثر وفي آخره قال رسول الله صلى الله عليه وسلم وإن مت مت على الفطرة أي على الإسلام كذلك ما جاء في الصحيح عندما البخاري من حديث حذيفة أنه رج رأى رجلا يوما لا يتم ركوعه ولا سجوده فقال له ما صليت ولو مت على هذا مت على غير سنة مت على غير الفطرة فالفطرة هنا بمعنى الإسلام وتأتي الفطرة ويراد بها الخلق والجبلة التي خلق عليها المولود في رحم أمه جاء في الصحيح عند الإمام البخاري وفي الصحيح عند الإمام مسلم وفي المسند دم أحمد من حديث أبي هريرة رضي الله تعالى عنه أرضاه أن رسول الله صلى الله عليه وسلم قال ما من مولود إلا يولد على الفطرة وقال أبو هريرة وإن شئتم تعالى, قول الله تعالى فطرة الله التي فطر الناس عليها لا تبدل لخلق الله وفي رواية فأبواه يهودانه أو نصرانه وفي رواية أو يشركانه أو يمجسانه أو يكفرانه كمثل البهيمة تنتج البهيمة ليس فيها جذعة الحديث عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم عندما قال هذه المقالة في هذا في هذا الحديث بأن الفطرة خمس قد اختلف العلم في تأويل هذا وتعددت أقوالهم فذهب بعضهم إلى أن رسول الله صلى الله عليه وسلم لم يريد بهذا العدد شيئا مقيدا فتقر عندنا في الأصول أن مفهوم العدد ليس بحجة وذهب بعضهم إلى أن رسول الله صلى الله عليه وسلم أعلم بالخمس أولا ثم أعلن ثم أعلم بالزيادة ثانيا ذهب بعض العلم إلى أن الاختلاف في هذا العدد بحسب المقام فذكر الرسول صلى الله عليه وسلم في كل موضع اللائق بالمخاطبين والذي جمع لي بعض العلم بالحديث إلى أن هذا الحصر إنما أريد به تأكيد أمر الخمس المذكورة في هذا الحديث كما حمل عليه قوله صلى الله عليه وسلم الحج عرفة وقوله الدين النصيحة من حديث أبي رقية تميم الداري وبهذا قيدوا هذا القول بما جاء في السنة في السنن عند الإمام الترمذي بإسناد قوي من حديث زيد بن أرقم رضي الله تعالى عن أرضاه أن رسول الله صلى الله عليه وسلم من لم يؤخذ شاربه فليس منا بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى عباد الله أوصيكم ونفسي بتقوى الله قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم عندما بين لنا أمر الاختتان وأنه من الفطرة ما قيده بوقت معين لذلك اختلف العلم في وقت الاختتان متى يختن المولود قيد بعضهم قوله بأن هذا مما دخل في قوله من حديث سلمان ابن آمر الضبي رضي الله تعالى عن أرضاه أن صلى الله عليه وسلم قال في الغلام حقيقة فهريك أن يؤدمن كل غلام رهين بأقيقتي أو نقول مع الغلام حقيقة فارق عن يدمان وأميت ألو الأذى قالوا مما يمات ويزال عن المولود الاختتان قد دخل في هذا بعضهم احتجوا بهذا القول بما جاء من حديث جابر أن رسول الله صلى الله عليه وسلم عق عن الحسن والحسين ثم ختنهما ليوم سابعهما لكن هذا الحديث معلل كذلك احتجوا بما جاء من أثر عبد ابن عباس رضي الله تعالى عنه أنه قال عشرا من الفطرة وذكر من من السنة للمولود يوم سابعه وذكر منها الاختتان ولكن هذا الأثر لم يثبت عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما وأرضاهما لكن المسلم يدور مع الدليل الصحيح حيث دار ما رأينا نصا مقيدا مقيدا بأن الاختتان لا بد أن يقوى في يوم السابع لكن رأينا في الصحيح عند من بخاري وفي الصحيح عند من مسلم من حديث أبي هريرة رضي الله تعالى عن أرضاه أن الله سبحانه وتعالى أمر نبيه إبراهيم عندما بلغ ثمانين سنة بالاختتان وقد اختتن بالقدوم قال صلى الله عليه وسلم اختتن إبراهيم وهو ابن ثمانين سنة وقد اقتتن وقد اقتتن بالقدوم أو وقد اقتتن بالقدوم على حسب ما فسره أهل العلم فالرسول صلوات الله وسلامه عليه إنما يخبرنا عن سن إبراهيم عندما أمره ربه سبحانه وتعالى بالاختتان لكن يحتج بعض العلم بهذا الحديث إلى وجوب الاختتان للرجال وللنساء بأن الله سبحانه وتعالى قد أمر نبيه باتباع ملة إبراهيم حنيفا بقوله أعوذ بالله من الشيطان الرجيم ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين وكل ما تعلق بهذا الاختتان سيأتينا إن شاء الله في الخطبة القادمة إن كان في الأمر بقية اللهم عز لسمى والمسلمين اللهم عز لسمى والمسلمين اللهم اعز الاسلام والمسلمين ودمر اعداءك اعداء الدين اللهم دمر اعداءك اعداء الدين اللهم دمر اعداءك من اليهود والنصارى من صد عن سبيلك منهم ومن قطع ومن قتل أولياءك منهم اللهم ربنا انتقم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان يا جبار السماوات والأرض اللهم ربنا بيض وجوهنا يوم تبيض وجوه اوليائك ولا تسود وجوهنا يوم تسود وجوه أدائك يا أجود الأجودين ويا أكرم الأكرمين عباد الله واعلموا أن ربكم سبحانه وتسامى أمركم بأمر بدأ بدا في بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقولات الصية الثابتة إنه من صلى علي صلاة صلى الله عليه بها عشرة اللهم صل وسلم وبارك على النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن المبعوث رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا